hello everyone welcome to Toyeen Talks àwọn olùṣàǹtọ́ láti ṣe analysis nípa ọ̀rọ̀ ikú Mohbad and kí ni way forward right now because gbogbo ẹ̀ kàn stand still and it's really it's really really taking so long time honestly but àwọn èèyàn dẹ̀ fẹ́ dúró wọ́n ní láti sọ̀rọ̀ so by reasoning together by um, deliberate together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 hardly ilẹ̀ máa fi kò ń ṣe kíní ọ̀kan ẹ̀pẹ́ gbé ibo mo ti rí kíní. then we talk about it ẹ kọ́ bá mi gbọ́ fídíò yẹn mo ń bọ̀ mo ń bọ̀ ẹ no kò ń ṣe lè mo fẹ́ gbọ́ mo ń sorry sorry kò ń ṣe lè ẹjọ́ ká lọ mo ń So can I go now? mo ń bọ̀ ẹ gbọ́ ṣé ń mi ṣá ẹ su ẹni sùúrù ẹni sùúrù mo fẹ́ play kankan ni so ń bọ̀ ẹ máa gbọ́ gbogbo ẹ máa gbọ́ ṣé ẹ gbọ́ o. Hmm. even even na African TV láàrin iyan um, African TV okay I know that one. àwa tí wọ́n fẹ́ sùn nìyẹn fún. am I gone now. ẹ máa gbọ́ o. we have the likes of Westo Perkins Veron Papariano Arifanla Comfy Comfort Kudi Yeye Kudi Court ọmọ success Tẹ́ni Ológo think that Aduke Oki is Sister Detola. She's Adetola. I think she's the one that's Aduke Oki. I and I love so. and like. I think so. I'm not sure now. I know Buki just said many people they mentioned. I don't know. You heard my name, didn't you? Uh-huh. Lenchi, Mama Izzy, African TV, Team Lagata, Emma Bow, and so on. So we want sending your unreserved public apology to Wunmi Aloba within twenty-four hours. okay ṣe ti gbọ́ gbogbo now wọn ná lórí burúkú yìí ìyálájé ló ń jẹ́ video, náà tiktok gbogbo àwa tán dárúkọ yẹn ni gbogbo fight for justice true justice for Mobad. am I communicating? wọ́n wá sọ pé lórí chat wọn pé àwọn fún wa ní twenty four hours ká bẹ̀ wọ́n mi pé tá a bá bẹ̀ wọ́n mi àwọn máa sùn wa gbogbo ẹ̀yin tẹ́ ṣe ṣó yẹn ẹ ní kú rè orí burúkú ló máa bá yín mo tún sọ pẹ̀lú ẹnu mi sẹ́ wọ́n mi ló pa Mohbad mo tún sọ tí n bá rí court letter ìwọ ìyá alájẹ yẹn tó sọ̀rọ̀ yẹn tí n bá rí court letter within twenty four hours wọ́n máa gbé ẹ̀gbìn bí iṣu ni ẹ̀yin olórí burúkú àpọ̀kọjáyé ẹ̀yin aláyé bàjẹ́ ṣó jọ lójú ni tẹ bá bí tó bá ní ọmọ ológo nínú ilé yín ẹ ní sọ pé kí ló dé tán ṣe ẹ ní máa wà ẹ ní máa wá justice fún mi Mohbad lè máa wá justice fún ìgbà tí gbogbo èèyàn dìran yín kò sọ ọmọ ológo kọkọ nínú ilé yín ẹni tí ò bírú ẹni ò lè mọyì ẹni ìwọ ni o máa gbé mi lọ sí court kò tó rò wà láì wọn á gbé ẹgbẹ bí try it ṣùgbọ́n tí èyí tó sọ pé mo ò evidence ń jọ sí àwọn màlẹ́kà mú evidence jáde ó ti bọ́ta lẹ́yìn sí ó ti apologize fún bàbá Mohbad gbogbo yín máa jẹ́ ìrùpẹ́ lẹ́gbẹ̀yìn ni àdàbí tẹ́ bá wà lórí ọ̀tọ̀ àti olórí burúkú ẹlẹ́dẹ̀ ẹlẹ́dẹ̀ ọ̀làdúbànjí farms yẹn ṣẹ́rí yẹn ẹ má jẹ́ kọ́ ọ̀rọ̀ ẹ̀jọ̀ yín lójú ó lè nìyẹn ìyẹn ti gbowó náà kò sẹ́ni tó lè bá mi sọ because why attacking everybody ẹ wo ìyá bọ́bẹ ìyá bọ́bẹ tí ò ń dá sọ́rọ̀ èèyàn rárá kó lórí burúkú ẹlẹ́dẹ̀ ọlábànjí farms kó tún máa àtàkì ìyá bọ́bẹ́ ibẹ̀ ẹni tí màmá pé ó ti gbowó ṣẹ́gbọ́n ọ̀rọ̀ yìí ò jọ mí lójúmọ́ ó lè nìyẹn gbogbo àtisídẹ̀ǹtì ẹ̀ lórí social media bí ká jalè bí kó lọ kó lọ gbá àwọn ìyá àbejì kan títí kó sọ pé òun fẹ́ gbowó fún ọ àjàtúkà kó pọ̀ owó tó jẹ so kí ló jọ mí lójú tó bá ní ọmọ ológo nínú ilé wọn sẹ́ wọn ò ní máa búlí àwọn tó ń fight fún justice true justice ẹ̀dẹ̀ lọ kọ́ déètì ní sílẹ̀ àfi tí ọlọ́run ò bá sí lókè ṣùgbọ́n tí ọlọ́run bá wà lókè gbogbo wọn máa gbèrè tìjú ni wọn máa sá wọlé gbẹ̀yìn ni ẹ bá mi kọ́ déètì mi sílẹ̀ gbogbo wọn máa jẹ erùpẹ̀ lẹ̀ ni wọn bá kọjú ìjà síra wọn ni àjàtúkà ní tàgbáàrin ọmọ àbámọ̀ ká má dáwọ́lé ó máa jẹ́ tiwọn ni àyàfi tá a bá sí lórí òótọ́ sórí ìwọ tó sọ pé fún wa ní twenty four percent ikú ló máa pa pọ̀nrín pọ̀nrín ìyá láyà bàbá làbàbá ẹ̀ tí bá rí kọ́ tilẹ̀ pa ẹ̀ ẹ̀ ní kúre ẹ̀yin olórí burúkú ẹ̀yin apọ̀kọjáyé ẹ̀yin ẹgbẹ́ kí lọ kó ṣe ẹ̀yin àṣìtání obìnrin ẹ̀yin obìnrin tó jẹ́ kó máa lẹ̀ lóko ní èyí tó fi ń lọ mẹ́kà lọ lẹ̀ lọ lọ sọkọ àṣìtánì ẹ̀yin àṣìtánì obìnrin nìyí tó jẹ́ kó máa lẹ̀ lóko ẹ̀yin apọkọjáyé òdìndí ọmọ ayé gbẹ̀yàn lẹ́yìn ọ̀kan ọmọ ológo ẹ pọ ọmọ ológo ń sìn ṣé kò tiẹ̀ jáde yẹ gan ṣáàdì yẹ máa kúnú léèyàn á kú lójú olówó ẹ̀ olówó á sọ pé òun mọ nǹkan tó pa ẹ̀yin aláyé bàjẹ́ tó o bá fún mi court letter tí n bá rí court letter yẹn by this time tomorrow evening ìyálàjẹ wàá máa gbó bí ajá ni. now the second thing i want to say is wunmi aṣana aṣana apọkọjayé egbere olè ìkà ìkà ò jẹ́ ṣe tiẹ̀ bẹ́ẹ̀ kí ló kí ló ń gbé fọ́tò ọmọ yẹn síta fún o fẹ́ máa fún wa ní emotional blackmail wo ṣé ni Mohbad tó ń wọ̀ fọmọ yẹn ṣó fẹ́ ṣe ọmọ yẹn léṣe ni Wùnmí ṣó fẹ́ ṣe ọmọ yẹn léṣe ni kí ni túmọ̀ ṣé ni Mohbad tó ń wọ̀ fún ṣé ni Mohbad tó wọ̀ fún ìgbà tí bàbá ẹ̀ wà tí àti ẹ̀ tí mọ̀ pé bíbá bàbá ẹ̀ ni ṣé ni Mohbad tó wọ̀ fún ìgbà tí Mohbad wà láyé ó wá lọ ń ṣe irun tí Mohbad ṣe ó ṣáà ń wá ó ṣáà manipulate gbogbo àwọn tó wà lórí social media emotionally ṣòro bí ẹ máa bá ìwà ni Wumi what we are asking you is come and give your own version of the story Yèyé Kudi ti sọ ìwọ̀nba interview tán ṣe pẹ̀lú àwọn spending àwọn tó wà visible nínú mọ́tò ìgbà tí ìwà àtọkọ ẹ ń bọ̀ tẹ lọ sí lẹ́kì tẹ̀dẹ̀ ń bọ̀ láti lẹ́kì wùmí we want your own version of the story that picture you are bringing out it doesn't count it doesn't count in the court of law according to sister Adunni láàárọ̀ sister Adunni ṣe illustration kan tí máa wá ṣe lọ́la ó ní kẹ́ lọ wo ète Mohbad lóòótọ́ ète Mohbad ó pẹlẹbẹ méjèèjì pẹlẹbẹ mọ́ra wọn ni ẹ lọ wo ète Liam ète Liam rí rogodo ni tẹ bá lọ gbé àwọn tó máa ń check èèyàn one on one wọn á sọ fún yín pé sẹ Liam ò kì í ṣe ọmọ Mohbad Liam ò kì í ṣe ọmọ Mohbad màá tún play voice note kan fún yín lálẹ́ kí ni mo wá fẹ́ sọ now àwa ń gbé wọn wá sọ wọn wá ń bí pa Mohbad ó wà ń bẹ ìgbà tí Mohbad kú náà ó ṣáà gbọ́ illustration tí Yèyé Kudi ṣe ní two days ago nípa bí Mohbad ṣe kú bó ṣe kú sí ẹ lọ́wọ́ bẹ́ẹ̀ ṣe ran nọ́ọ̀sì ń ṣẹ́ bẹ́ẹ̀ ṣe every damn thing woman. you were there you were there why are you keeping mute you are not even mute because you are running helter skelter you know what you have done Wunmi àṣírí ò ní bò àyàfi tí ò bá sí ọlọ́ọ̀fẹ́ àṣírí ò ní bò Wunmi ó máa ṣẹ̀sín ni tó o bá wá sọ nǹkan tó mọ̀ ó máa ṣe ẹ̀sín ni ìyá àwọn mi oníkó àgbè onílẹ́jà jákẹ́ẹ̀tì sọnù olè ọ̀gára ọlọ́ṣà àjígidàgà sẹ́ẹ̀tì àwọn apọ̀kọjáyé erúgbọ́n ẹ̀ ò lè soso rẹ̀ ìyá àwọn mi ò lè bímọ rẹ̀ ìgbà tó jẹ́ pé history ìwọ náà ó gbọ́ bá fọ́ṣùn ni ìyá wùn mí àtijọ́ ìtàn sọ pé ọkọ ọmọ ẹ kú ó mà sọ̀rọ̀ ó fara pamọ́ ó sá sínú wò bí rábìtì tó ń yọjú tó fẹ́ lọ jí nǹkan jẹ ìgbà tó wá rí i pé ah back off our true people that are looking for justice we we are back down O ti rí pé ó ti ń súnmọ́ gẹ́gẹ́ bíi tí ó ti rí pé ó ti ń súnmọ́ gẹ́gẹ́ bíi tí Who is correcting me? Did you see me attacking anybody? Èmi máa respect ọmọ. Ọlọ́run ò ní jẹ́. Ó ti gbà tán gbé ọmọ tán gbá àwọn ọmọ ṣépè gan lórí íńtánẹ́ẹ̀tì tán gbé ọfọ̀ wá tán wá ṣépè fún àwọn ọmọ ọ̀tá àwa ọmọ kan. Mi ì dá padà. I did not. So what? tó ń sọ BJ leave I never came I will never do that. I never, I will never do that. Ìgbà tó gbé àwọn ọmọ ọ̀tá àwa kan ṣépè gan lórí internet. I came out to pray for those children. Me ever dá padà fún ẹni tó ṣe fún mi dèní. Mi ever dá padà fún. Èmi ò ṣépè fọmọ. Ẹlẹ́dàá mi ò ní jẹ́. Abiyamọ gidi ò ní ṣépè fọmọ. Ẹ lọ gbébi tí mo ti sọ̀rọ̀ sí Liam wa. Ẹ lọ gbébi tí mo ti. Kí mo sọ ń jọ́ tí mo sọ pé ìgbà táwọn fámìlì wọn mi gan lérí tán sọ pé àwọn á jẹ́wọ́ fún bàbá pọ̀ mọ́ òdògbó lulẹ̀ wọn. Kí mo sọ fún yín? Mo ní mo ní video yẹn pé ẹni náà gbé Liam dání sórí ẹsẹ̀ báyìí ni but kí ni mo ṣe ẹ lè rí mi kí n post fọ́tò ọmọdé mi láìkẹ́ i don't do it i don't i don't do it Come on, sọ pé kí n wá gbé kí n photo, gbé fọ́tò ọmọ kí n i don't ìgbà tán gbọ́ fọ̀ wá tán wá ṣe pé fáwọn ọmọ gan lórí internet mi dá padà báwọn èèyàn ṣe sọ pé bj dá padà dá padà mi dá padà ṣoré ní anybody to tó bá ti ń ṣépè fọmọ òṣùṣù wọn yẹn ni kó fi wọn fọmọ tiẹ̀ náà kò nídìí kí wọn ṣe pé abiyamọ tó bá ń ṣe pé nǹkan tó wíṣì fún àwọn ọmọ ẹ̀ àtẹyí tó tinú ẹ̀ jáde àtẹyí tó yìí máa jáde nù ẹ̀ nǹkan tó wíṣì fún wọn ló ń sọ fún yẹn i will never do it tí n bá ń ṣe yẹn mo ti mo ti ń gbèjà Ọlọ́run ni àtọmọ o àti àwa tá à ń gbèjà Mohbad tó ń ṣe pé fún ṣẹ́rí mi kí n ṣe dá padà fún wọn mi ì tiẹ̀ gbọ́ wọ́n ti gé tì lọ sépè mi ì gbọ́ ẹ jẹ́ kí n máa sọ̀rọ̀ mi lọ ìyá àwọn mi olórí burúkú ìyá àjẹ́ ìyá àjẹ́ olè olè alọkó ló ń kígbe ẹ ṣọmọ rere kan tara ó tara ọlọ́pàá jáde náà tẹ́lẹ̀ ni bí kan gba bíráìbù kí bí kan gbọmọba fún ṣùn bí kan yẹ pátá wọn nu nínú police station kan dó wọn kọ má mọ ẹni tó lọ mọ àbí kan tí mo sọ yẹn náà kí mo fẹ́ fàyọ àtijọ́ tó ti sọ pé Mohbad kú ẹjọ́ ẹ̀yin olóríire tẹ́ ń wò mí ṣé ẹ rí kí woman yìí bọ́ta ìyá wọn mi ṣé ẹ rí pé gbogbo yín sọ pé ìyá wọn mi dà ìyá wọn mi dà ìyá wọn mi dà ìgbà tí ìyá wọn mi wá rí pé ó dàbí DNA yìí wọ́n ń pè láro ó mà ti ń jọba kan wọ́n ń pè ní kinní kan ó mà ti ń jọba kan ẹ ní believe pé ìyá wọn mi bọ́ta lé ní ṣá kò sọ̀rọ̀ ikú tó pa ọmọ ẹ̀ tó pa Mohbad kò sọ pé kò tiẹ̀ sọ̀rọ̀ ikú bọ̀bọ̀ yẹn rárá ìyá wọn mi bọ́ta ó ń sunkún pé ọmọ òun ò lè ṣe DNA ẹ jẹ́ kí n plẹ̀ fún yín kẹgbọ́n ṣe tí ó ti wà obvious fún àwọn pípọ̀ ìlú pa Mohbad ṣe pé ó ti wà obvious ṣe pé ó ti wà obvious mo bọ̀ màá wá Yéyékúdì màá wá padà play ẹ̀yin ṣáà ní sùúrù Yéyékúdì <coughs> ẹ jẹ́ ń play fún yín mo bọ̀ ìṣe ló máa ń bá wọn jagan ó lọ já sí mo mọ̀ bí wọ́n pè síbẹ̀ yẹn ni ó ṣàwà lórí platform àwọn kan lórí TikTok ẹ jẹ́ ń play fún yín kẹfẹ́ tó à ń gbọ́ ẹ calm down wọn òun nìyí o ẹ ní sùúrù ẹ jẹ́ kí. ìyá àwọn mi ló sọ̀rọ̀ yẹn ẹ máa gbọ́. oh sorry ẹ má bínú. so this is ìyá àwọn mi tó ń sọ̀rọ̀ ẹ máa gbọ́. ẹ máa gbọ́ o orí tiktok ló ti lọ ṣe interview yẹn ẹ máa gbọ́. and ẹ máa gbọ́. ẹ máa gbọ́. àwọn yẹn ń fún jẹ́ kó máa ṣe é ẹ máa gbọ́ sorry. She will do it. That's it? thing. You don't have to be sorry. Mommy can ask you a question. Okay. Because I need to provide me everybody. Please, please, now. Can I ask you a question? Yes, I'm listening. I'm not going. Love and life. ẹ máa gbọ́ eh, ẹ máa gbọ́. Can you hear me now? Yes sir. Yes sir. Okay ma without due respect ma um, um, is is I want to ask you just quick question quick question yes or no ma then we will okay. take it calmly and explain you can explain to me I will. ẹ bá bínú àwọn ará TikTok yẹn wọn máa dáná wọn máa ṣe show. a little bit know. So, but I know I love Python. But my question is this, man. Is it possible? Ọ̀dọ̀ mi kọ́ o, àwọn ará TikTok yẹn oríṣiríṣi ló máa ń ṣe tó bá ń ṣe show. Whether it is traditional, it is um, legal or religious marriage, is it possible for somebody to father another person's child in a marriage? In a marriage. Uh, it's possible because there are some women that uh, just like this show we found on um, on uh, Oriyomi that uh, there's this woman that has four children that those children are not for his for his husband. It's possible if the woman is is is, is an adulterous woman. Okay, okay, now. Bọ̀bọ̀ yẹn interview eh? ó eh, ẹ̀ máa gbọ́. Back to what we have. Then, legally now, legally under Nigerian law, who has the right to ask for the paternity of the child? Yes, sir. The husband of the, the husband of the, also the father of the children, the uh, and she will have to go through the, the no, don't, worry, ma'am. don't worry, ma. You've answered me. The father of Okay, sir. Yeah, thank you very much. Now, in the case that the father died in a serious and the boy is bearing Liam Aloba. I, Aloba is still alive. Yes. And Aloba now is looking at it that the only thing that he has now so mama rò pé à is too, bọ̀rọ̀ mo kú lọ́sùn ìyá. Now with the whole situation of things Baba uh, Aloba now Mr. Joseph Aloba now decide that okay, for me to be sure that this child is my is is my is for my grandchild. My grandchild. God bless you, ma. God bless you, ma. Is my grandchild, and for me, so that um, I'll be fasting that all the royal people all the royal. èèyàn kan ní na olóṣù àná kó bóde fẹ́ díẹ̀ Thank you, Satiki. thank you. Okay, okay. Bye. Thank you. Okay. Let us do a DNA. A DNA. Thank you. Thank you. Mommy, thank you. My question is, is, is it right or wrong? That's what I'm, uh, let me explain that to you. No, no. Mommy, mommy, before you explain, just say yes or no. No, it's not a question of yes or no. No. I cannot say no and I cannot say yes. Wait, no, it's, not, it's, not a, it's not a direct question. Mommy, yes. No, okay, now. Is it right? You can answer yes. That is what I'm telling you that it is, it is, it, wait, wait. This question is not a direct question. Okay, if you had wanted me to say yes or no, you would have asked me, Mother, is it right for Mr. Loba to ask for uh, paternity, then there will be a yes or no question. So you can, you can rephrase your question. this one is just prolonging this series. I have explained to you that. No, no, no. Okay, let me. Let, that is what I'm telling you. Uh, it's not a. It's not wait, wait. It's not a direct question. If you admit it At least you went to school. There are some questions that will be yes, that will be no. And there are some questions that will be theory. You have to explain it. And there, Very there defensive. Are some that you ask yes with reason. Or no, information. I have. So, if you can give me, if you can let me explain myself, no, mommy, tell you, mommy, according to, mommy. you cannot shut me down. Let me tell you, because you, you, you, you, you make, you ask a question, and this question is not a yes or no question. So, here. I want to ask again. Calm down now. Okay, ask again. Ask again. Calm down. We are not fighting. Okay. I have explained to you. You've answered me that it's only the father that has the power ti wà nínú ọ̀rọ̀ tó wà ní ẹ fẹ́ wọ studio. ṣé ti rí ṣé gbogbo yín ti rí ó ní Wùnmí ò lè ṣe DNA ó ní Mohbad ó ti tán it's just that short clip ó ní bàbá Mohbad ò lè béèrè DNA ipe kò ní right láti béèrè DNA lọ́wọ́ Wùnmí ẹ bá mi dìyẹn mo fẹ́ play nǹkan kan fún yín náà kẹ́ gbọ́ ó jọ lára nǹkan tí Yèyé Kudi sọ níjọ́ yẹn bọ́ ẹni yìí tí wàá bá wa sọ àwọn nǹkan kan bẹ̀ tí Yèyé Kudi ò sọ màá play fún yín sìn ó ga ọ Wùnmí <laughs> Wùnmí olófèèyàn ṣe gbẹ́kẹ̀lé òfọlọ́n ṣe gbẹ́kẹ̀lé èèyàn á ẹ bọ̀ ẹ wá mọ funny thing àṣé òótọ́ ni Yèyé Kudi sọ lóòótọ́ ṣe mọ̀ pé prime boy àdúrà ló lọ àtàkì ẹ pẹ̀lú àwọn gáǹgẹ ẹ jẹ́ ká play mo bọ̀ ẹ lọ sọ́dọ̀ yèyé kudi ẹ máa gbọ́ gbogbo ẹ̀ ń sìn no ọ̀dọ̀ yèyé kudi kọ ọ̀dọ̀ ẹ má bínú o mo fẹ́ sáré play kọ̀ọ̀kan ìtọ́ ìmọ̀ pé gbogbo yín lẹ máa ń rí ẹ kì í rí gbogbo kíní mo bọ̀ ẹ máa gbọ́ o ẹni yìí ẹni yìí ó súnmọ́ wọn ẹni náà ó dàbò òun náà òun náà ní voice note ẹ máa gbọ́. Oh guessing. You know, I did. Uh, I said the, a suspicion has it, but I am not sure because of what I heard. I said it in my show few days ago. You understand? I said suspicion has it, oh, that is Adura because of one thing or one thing that, uh, that was said by Mama. Uh, this thing, how uh, can he lie on this? Uh, uh oh, oh. So you people have confirmed that it is Adura. Yeah, it is, yeah. Oh. Yeah, he said, but my father came to Westo's program. Okay. And she was like, um, how could Adura come to court and lie against our son, our um, prime boy? That this same Adura, the Adura that I saved him from lynching, that he would, that time he went to steal some something from the, um, in the neighborhood and then they tried to throw tire on his neck and lead and beat him to death and it was she was the one that saved him. So I guess some um, bloggers picked that part and they started using that to rubbish Adura, and Adura decided to, to take a revenge, you know. Really? That was what happened. Hmm. Thanks for clearing so that. If that didn't happen, she wouldn't have said that. So that means true. Because at that time, Adura was more like a rugged boy on the street. Hmm. It was actually people that begged Mubad to take him up. That's why a I, Mobile came to the ghetto and brought him down to come and be living with him in Lekki. Mm. So I, don't, I just don't know. He, I don't. I don't. So, Mubad. I'm here, yeah. Uh, no, I saw I saw Mubad's hand, and I saw him inscribe on it his father his, mother, the mother first, said, his father, Joseph, then Blessing, and, um, and um, what's the other, Adura Gogo. <sighs> he must be a lovely boy. I am right here today. You've actually, you've done a, a fantastic um, job uh, lately, especially the, um, the story that you brought, um, is it, um, actually done your last show. Was it your last show? No, the second to the last show. Okay. You know, by Prime Boy. Yeah, but I wanted to, I'm here today to affirm the story. Okay, please go ahead. And um, since I've, um, we tried to keep that story away from the public, so, but it, it has leaked out, so let me just affirm some um, fact out now. Okay. Um, it was actually true that um, Prime Boy, when they get to the to the show, now let me try to give you like you know, you know, an illustration. There was actually a fight between Mubad and Wumi. They started the fight from home. Okay, there was an argument from home. So, uh, and the Prime Boy was already there, and the whole people getting ready to go to to the show. And before you know it, Wumi quickly jumped into the vehicle she was the first person to jump into the vehicle. And my love and life. I came out and said, ah, Wumi, what are you doing in the car? She didn't say anything because there had been arguments in the house before then. So, Moba tried to get that out of the back um, of the um, SUV, but she refused. But they decided to continue the journey with that. So, Darosha was the one sitting beside the driver's seat. Okay, he froze. Passenger on the driver's side. I wish I was there. Was that it? I wish I was there. Hmm. It was a seven-seater bus. I mean SUV. The driver, that was right in front, the middle, uh, Mubad, Wumi, Prime Boy. And the back seat is um, what's the name of this guy? Um, Spending. what's the name again? Spending. Spending. Yes. Spending. So there was an argument that they actually did an argument on their way to the show, but was not really heated like that. But there have been an argument in the car, and Prime Boy's job was to calm Mubaz down. You know, they come back, calm down, calm down. So at the point, Liam was with spending. Okay, so when they got to the show, Obad was already stressed because there was a lot of, they you all the way to the show. So when they got to the show, I'm gonna say I'm just I'm still gonna keep some fat, but I just wanted to. There are some things that you say. I just want to affirm to the story. Okay. So when they got to the show, uh, Mobile went to perform, so he came back. It was because of Mobile was irritated with Wumi. That was why Mobile went to lead that show. Mobile wanted it was rejected by Wumi. Okay. And then what were they arguing about? Mobile, I guess Wumi and um, Mobile shared the same iCloud. Yeah. So a message came into Mobile's phone, and I guess the person is about a Canadian visa. So Wumi also, I, I guess Wumi also got a copy of that message on her phone, and that was the reason why I should jump into the car, that wherever you're going. So the argument that the major arguments they were arguing about was that so you you went to do the visa. I did not do no visa for me and Leanne. Love and light. So you do visa and you it for yourself, you do not do visa for me and Liam. And what did Mubarak say? Mubarak said, You and Liam. I will not do no visa for you until I know who the father of Liam is. I know exactly. I'm telling you fact right now. Mubai knew that he's not. He's, he's, he's not believing the. He was even asking uh, the paternity oh. of Liam. Boss, boss man. I am telling. I am telling you the fact. Boss man, boss man. You know there are some things I said I don't want to talk about. Okay, let me allow you talk. Okay, we oh are talk. Okay, talk. Uh, yeah, this is me. I'm the one talking. Okay, okay. It's a fact. We have everything here. Okay. So Bible was in the car. Èmi ò ń sọ ọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn o. Ṣé mo pé èmi àwọn ọ̀rọ̀ tẹ̀lé mi? Darusha was in kó sọ̀rọ̀. Lifestyle was in the car. The driver was in the car as well. Okay. So it was because of the DNA issue that actually caused that commotion between Mubad and Wumi. Mubad knew all this, right? And he has, he has been demanding for a DNA. And he said he kept quiet because he doesn't want no scandal. Because he doesn't want no scandal. And that is why he kept quiet all this while. So after the show, the whole thing became altar. And then on the way back, there was a fight. A very physical fight. Now, no, before on their way back, no, but what happened when they got to this when they got to the this thing because where is prime boy now in this matter because you have exempted prime boy prime boy uh, yes i want to narrate the story of the prime boy when after the show there was an heated argument between mobad uh, eh, coffee eh, blog tv Coffee blog, are not supposed to be streaming me live. Can you stop the streaming? Auntie Comfort. I see your name among the people they want to sue. And love and life. Love and life, please. It is totally unacceptable. And you know you have monetization on your page. I don't know you, but you should not be streaming me live. Coffee, t- coffee, coffee TV blog. You are among the people they want to report sue, and you still want to be look, looking for trouble again. Can you stop streaming me live? If not, I am flagging your page. You know it's wrong. That is totally wrong. Ṣé ọmọ àdúrà yẹn? Ẹ̀wọ̀n gbére ló jẹ́ kọ́fí sí. Please check. Olo attack ya prime boy just because TV she said what she knows about you. Have stopped streaming me. You can imagine. Check. If not, o de lo attack wọn physically. Ah. How can you be ìwà fàmílétè ntutọ́ ló ń ṣe ní Nàìjíríà yẹn o. It's totally wrong. It's totally wrong. I heard your name among the people they want to sue. You better be. Eshani Suwo, this suing. this video don't, is very don't, interesting. Don't, don't you are going to pick like a lot of points there. Continue. Can what's up for me? Ever go? Um, the whites, king whites. If you want to sue me, you know, um, actually. Can you desist from mentioning those people's name on my platform if you don't mind? Hmm? Okay. Please, my darling, don't be angry with me. Just continue on the on your uh, yeah. Please don't so, mention their name. The prime boy was um, sitting in the middle. I mean, beside Bumi, Bumi was the one sitting in the middle. So when the argument started, and then Mubad was already losing it. Prime was trying to calm Mubad down. Mubad down. But uh, in this room now. àṣà ìlọ sẹ́tùrù kìíní ìrẹ́lẹ́ àwọn fáwọn náà bíbá yìí òṣèlú fẹ́ máa bá yàwó ẹ̀jà ń bíbá yìí náà kíní kan So Mohbad wasn't having because Prime Boy was not allowing him to do what he wanted to do. So Mohbad got irritated by Prime Boy. Yeah o òfin òfin mi láyé like oh, òfin mi I'm sorry no don't be angry can you check Kofi TV blog if she's still streaming me let me know let me send people to her page okay continue please. o ò lè gbọ́ kó èkó fóun láyé kó òun lè display bó ń ṣe pẹ́ display so he get out of the car and then he dragged I actually dragged um, Prime Boy out of the car and Prime Boy was like resisting. it was like, you know, it was like kind of embarrassing that because there are some other security outfit. I don't know if you believe there were eh, mobile or soldiers, but there are some security guys there too, you know, with mobile at the other side of it. So mobile came out to um, Prime Boy's side. And then he tried to drag my Prime Boy out of the car. It was really aggressive. Mobile was really aggressive. And then Prime Boy was not like trying to resist. And that was what they talked that's what that's what they call fighting. You know, you know, Bob, uh, Bob was was charging towards Prime Boy, all right, and um, was trying to put drag Prime Boy out of the car, and Prime Boy was resisting, and then the police, I mean the security uh, um, people there, saw they thought they were playing, mm. you know, and then when they saw that Mobile was serious with it, they came around there and they, they held Mobile hands and it was like, Daddy call the motor. Daddy call the motor. And then the security people there told Prambo to leave. And he left the place. So he said he went to the Kobanasio first, to the state. Um, Prambo was not there when Mubad punched window at that car. Hmm when Buba points the window, he was having um, uh, um, an argument, uh, um, fight with Wumi. So Primo was not there at all. Now ah, this is the this is the um, situation. How is it possible for Prime Boy, for people saying that um, he had a fight with Prime Boy? There was no single uh, pictures or videos or footage of the fight on social media. irọ́ ni Wùmí pa kò sí jà. the last night was in the car and during the coroner inquest Wunmi never mentioned that there was a Russia in the car. In fact, she said she ran to go and call Darosha. How is it possible for Wunmi to go and call Darosha when Darosha was sitting on the front seat? Onírọ́ ni. And last time was at the back of the of the car. You did not run anywhere with me. You didn't run anywhere. These people are right there in the car there. So why do you come up with those other stories? Don't give. So now, that was how you know everything should have you what you do that. They know what happened. Hmm. So on their way back home. there was another physical fight. As in, when I mean fight, as in physical fight, yes, on the way. I'm not gonna say all. Oh, I'm gonna. I'm gonna. Uh-huh, because I don't want. Because there are some things there that I didn't say okay. to that I heard yeah. though. So I don't I'm want to. Some, uh, I'm, I'm, going to hold some information back. Uh-huh, now, better. Now when I jump to when they got home, Darusha, Adura, spending Káyọ̀bọ̀ tẹ̀lé wọn lọlé Dèjì Báàmì. They were there when they got home. And there was a serious fight in the house. That hand that we saw, tí ó wú ọwọ́ Mohbad tó wú yẹn, Mohbad got that injury in the house. Mohbad got that injury in the house. In fact, after the fight, yeah. something happened after the fight. And I, also want to confirm to them that Mubad did not die on, um, on Monday. He died on Tuesday. And he died on Tuesday. And another fact is that Wumi contributed to the pie of the whole Jehovah. The injury, the hand, the agony that they went through before the nurse come. Because if not because of that injury, there's no, there was no need to call the nurse. There was no need to call the nurse. We did not see information of what happened in the house. We knew exactly what happened in the house, but we're holding that back. Hmm. And this fight is going to be fight to finish. So we need to come and explain what really happened in the house. Hmm. Adura was there, Darusha was there, DJ Bami, and uh, Spending. Uh, but Adura said they had minor argument upstairs. Yeah, but the same Adura said that he did not witness any fight at the show. But they, uh, they asked him, written by your brother. He said, prime boy. Why? Because see why I told you that the fought. So it's likely that uh, prime boy eats your, his brother, which Jazz. But you didn't see that. You see Jazz with him? No. So why is it that everything, all the stories... Who is still life? I've gone to the Kofi TV blog. Where is she? Let me see. Sorry, I'm sorry. I've gone there. Comfy TV, I'm coming now. Let me go. Let me go. Ṣé Let gbọ́ gbogbo irọ́ tí Wùmí copyright As I'm doing the video. And if you hear this, where is it? I this, can't see this it. It's guy. Not, she's not there. Ó ní Wùmí tó wà lọ́wọ́ Mohbad yẹn. This is it now. Ó ní Wùmí ló fà. Ó ní there is another TV, wound. Comfy Ipò wò ní sọ wound yẹn. Ipò àwọn máa keep yẹn. Ipò but there was she's another wound. She's among the people they want to sue. Oh ó ní Wùnmí dẹ̀ pẹ̀lú àwọn tó pa Mohbad nǹkan tó sọ ni ẹ máa gbọ́. Uh-huh. I shall, we shall be waiting for you. Uh, see her. Is Kofi blog backup? Is she live? I can't see her. Oh. I've gone there. <laughs> Monetization ló bá yẹ yẹ òkú ní tiẹ̀. I will just use my page as I'm doing the this thing to go and do intellectual property. Ó ti tán. Her page is coming down nìyẹn. it's not comfort. It's not comfort. It's comfort. It's comfort. Is see, she has stopped. No, she's no more life. She has mm. stopped. She has stopped. She's no more life. The, the, the people that have gone to check have told me. Àwọn náà ló rí. Àwọn náà ló stop. Ó ti stop. Ẹ má bínú o. Ẹ má gbọ́ Ẹ má gbọ́ ẹ calm down. Ẹ má gbọ́. After the fight, they were calling the nurse the next day because of the injury Mohbad sustained. Okay. And there was no there was no nurse to show up, and there was self medication was conducted as in they were going, they were Mumi was doing self medication to move back in that house now. Hmm. Before the nurse survive. Self medication. Love and life. Uh, Panadol, Benzik, Ati Ikini. All the other syringes that one up and get in that house. Where did they get it from? Who was it? The nurse said she didn't come with everything That's what she said. She said she said to me that it was two injections she gave. So, but the exactly. police said it's four. Exactly. We have information. And she said it's oral paracetamol that Mohbad didn't even finish the oral paracetamol. Mm-hmm. Exactly. Uh, so I, they beat uh, Mohbad up. Olusola Ereolua. Exactly. Yes. Wọ́n number bọ̀bọ́ yẹn ni. Mohbad náà dẹ̀ because tẹ́ bá wojú àwọn pípù yẹn ojú wọn wú. I'm going to hold back. I will allow the nurse to come and explain that whenever they allow her to talk. Okay. But why I did not allow the nurse to come to the to the court to speak to, speak to, uh, to, to speak her own side of the story. That's where there's going to be probably another. Why is it that we have not even mentioned spending? All through this story, there was no spending and um. Darusha. Yeah, uncle of Mubad. Darusha. Darusha. Darusha. in this thing. They were in the car. They witnessed these things. Why did she mention all their names? Ah. Why did she mention all their names? Don't forget. They claim that Wumi has not said anything. I heard um, the one of the uh, celebrity, female, uh, female celebrity, saying that she had never said anything. She didn't come out to say, and she has right to, be, to remain silent. Yes, yeah, she does have like, right to remain silent. Yeah. To remain silent. But who was the person feeding the faceless blogger all this information? Yeah, maybe maybe lover just formed his own story because he said. so lover, also okay. We heard that he, uh, he Mohbad died of an egg infection. Yeah, that one is uh, Easter blog that wrote that. Easter blog wrote that. We heard that um, the wife of the uh, uh, of, um, I mean Wumi went on social media and he tried. he, he, he, he said something. He said they've, they've taken him Who are those that are taking your husband? Yeah. Your husband died right in your own hands. He died right here. You were there when he died. So who are those people that come to your house to buy your husband when you were there? no, burúkú ni. Olùfọ́mọ. Sam Larry and Naira they come to your house. Then you start using one of these um, celebrities to be your mouthpiece. Then your sister came around too, measuring, calling Sam Larry, Yes, they contributed. They did something. Yes, they bullied him. But we don't care about the police. That bully of Samilari, after the justice of Mubad, we're going to take that case. Or Tolayeye. But waiting by Mubad, that is what we are after and bars on here. Kí ni share ikú wo ló The nurse was What happened? Yes, The truth from the six of them, àbí seven, they should tell us bí ìrìn àjò yẹn from Ìkòròdú after the concert gbogbo as she they were coming quiet. from Lekki fọ́tò ló ń they should all say the truth. ó sórí social media di museum ó ń gbé fọ́tò jáde. yeye. Yeah. The reason why they did not release um, spending or what is going on with spending and primary right now hmm. was because of the story that came out. Yes. yes. It's true. I'm letting you know right now. It's true. You are not lying. In fact, you know that because I came to tell you people, you know that's one of the reasons why they put back. I came to say that I spoke to them. Yeah. Eh? The, now, I'm, if you watch me, I'm very being, I'm very careful with all. that's what they did, though. They, they because of what I said, uh, total ọmọ yẹn their own truth. Oh, that's what I yes. believe. I yeah. said it out. I'm trying to let you know that There were a lot of things. And I didn't talk, oh. I only said story. I didn't say many things, oh. Me sorrow, mumu mú I know you again. I ah. know this day. I ah, watch your program. Yes. Okay. Mo to sorrow sọ̀rọ̀ nìyẹn o. Oh. Hmm. Ìyá ṣe ń jẹ àwọn ọmọ you know how much I now let it. Twenty million what billion ọmọ lọ́mọ twenty million. Yeah, yeah. As at last week, it was three million. Three million. In condition, three million. So By the time the news came out, look at the 20 million. 20 million. Hmm. And the same thing goes with Prime Bond. That's why I now said it's. Eh? There's a lot of things hmm. going under, hmm. For the reason why they buy that boy. Hmm. Yeah.